أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفثه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته adá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run ọba ọba ọ̀kan ṣoṣo ọba àlékè ọlá àtọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábìwá Muhammad sallallahu alayhi wa Ike ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn awọn rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ gbéǹde ààbẹ̀ ọlọ́run ọba àlékè ọlá ọba ọ̀kan ṣoṣo. gbogbo àwọn ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí à ń gbọ́ yìí àtèyí tí à ń sọ ọlọ́run yóò wúlò fún wa jẹ́ kó wúlò fẹ́ni tó ń sọ àtàwa tá à ń gbọ́ mọ́ jẹ́ kó jẹ́ ìbálẹ́jọ́ ọgbú fún wa láyé nínú sàárè àtijọ́ gbèǹde alkiyama ọláàlá haúlá wàlá kùwátà ilá bìlá ìlàlí ìlàdìm ní ìjẹjọ́ a parí ọ̀rọ̀ mímọ́ jákun ẹbí pé kéèyàn ọmọ kọ́mọ̀bẹ́bí ṣe kó lóun ọ̀tá sẹ́bí odidi tí a gbọ́dọ̀ gbé jù lẹ̀ ni. a wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ànàmímọ́tù ọ̀rọ̀ òfófó ṣíṣe ọ̀rọ̀ mímọ́ gbé ọ̀rọ̀ káàkiri láàrin àwọn èèyàn adẹ̀sọ ìtumọ̀ àyà sọ́rọ́tù náà àyà kẹwàá sí kọkànlá. Si níbi tọ́lọ́wọ́n bá ti ń sọ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tọ́lọ́ ní wala tuti kulla halafin mahin hamazin masha'in binamim manna'in lil khayri mu'tadin athim utulim ba'da dhalika zanim ọlọ́ni wa ànábì má tẹ̀lé èèyàn kan mọ́ gba tiwọn mọ́ tẹ̀lé lánàá wọn àwọn wo ni àwọn tán máa ń fọ ọlọ́run búra lọ́pọ̀lọpọ̀ lórí irọ́ àwọn tá à ń sọ yìí tá a ní wọ́n máa ń búra lórí irọ́ lọ́pọ̀lọpọ̀ gbogbo yín lẹ ti mọ rú wọn àwọn mọ̀náfìkì inú ìjọ yìí nìyẹn ìwà ànábì mọ́ tẹ̀lé wọn wòye sẹ́ni tó lè máa tẹ̀lé sọ́ra fúnrú wọn lẹ́yìn pé kọ́ ọmọ wàá tẹ̀lé wọn àwọn tá à ń sọ yìí àmọ́zín àwọn tí máa ń sọ̀rọ̀ èèyàn láì lójú èèyàn àti lẹ́yìn èèyàn ni wọ́n mọ̀ṣá ìbínà mím wọ́n máa ń gbé ọ̀rọ̀ kí láàrin àwọn èèyàn olófòófó túlétúlé òun ni wọ́n sọ̀ra fórú wọn bákan náà atúmọ̀ àyà Suratul Hujurati wá níbi tí ọlọ́run ọba ti ń sọ pé ayuhibbu ahadukum an yakula lahma akhihi maytan ọlọ́run ní òun gan mọ̀ pé sẹ́yìn náà wà ṣé yóò wà á dùn mọ́ yín nú kẹ́ jẹran ọmọ ìyá yín lókù mbete ṣé yóò dùn mọ́ yín nú ọlọ́run lẹ́yìn gan kórìíra rẹ̀ kí ló jẹ́ káàfó mú àyà ìwá wọ́n máa ń sábà lo àyà yìí fún algiba ọ̀rọ̀ ẹ̀yìn kí ló jẹ́ kán lò fófófó torí pẹ́ni tó ń ṣòfófó tó ń gbé ọ̀rọ̀ kú níbì kan síbì kan ẹ̀yìn náà náà ṣe kí ni náà ti máa ń sọ anábìwa Muhammad sallallahu alaihi wasallam fil hadithi nínú àdíìsì tí ẹnu kò lé lórí tí ìmáàmù wa Bukhari àti Muslimu tí wọ́n gbà wá nínú àdísì Udhaifa kọlọ̀nkọba níyọnú sí i anábì níṣẹ́ rí olófòófó kò ní wọ àlìjẹ́nnà níbòmíì ó ní kọ̀tátún tó ọba ti rí inú àdísì pé láyé dúkúlù lìjánnátà kọ̀tátún àbí láyé dúkúlù lìjánnátà na mammon ìtumọ̀ kan náà ni àsáwọn agbọ́rọ̀ kí àwọn olófòófó àwọn atúlé onílé wọn lálìjánà kankan ti wọ́n wọ̀ adẹ̀sọ́ pé tí ò ní jẹ́ wọ́n wà lìjánà le lè jẹ́ kan nínú awọn muflisun Awọn tí o sofo lọdọ ọlọ́run torí gbogbo awọn tẹ́ ti gbọrọ wọn ki? gbogbo fámìlì tẹ́ ti dàrú wọ́n á gbà nínú sẹ́ẹ̀rẹ̀ yín lọ́dọ̀ ọlọ́run mo dẹ̀ sọ fún wa níjẹ̀jọ́ yẹn náà pé ká sọ́ra tọ́ ọ bá lọ tójọ́ ilé onílé tónílé bá bú ọ lépè tọ́wọ́n ọ lépè tọ́ lọ wá aeroplane gidi tó fi wọ́n fún ọ ọlọ́run jí o lè rù tán tó fi kó lè ayé mo dẹ̀ sọ̀rọ̀ Abu Muslim Al-Khawlani sẹ́ẹ̀rántí tó ṣépè fọ́bìnrin kan tó ní pé kójú rẹ̀ ọ fọ́ tójú ẹ̀ sì padà fọ́ torí pọ́ fẹ́ báyàwó ẹ̀ jẹ́ tíwọ náà bá ti ń tojú bọlé onílé ntí ọkọ̀ tó ń dá sí ọ̀fẹ́ máa dalé onílé rú tó ọlọ́run ní yí òforí kórè ṣúà àwa sọ ibi tá a ti wá gbé òun níbi àdíìsì míì àdíìsì àáfàá wa Abdullahi ọmọ Abbas radiyallahu anhuma èyí tí mọ́mọ́ wa Bukhari àti Muslim tí wọ́n gbà wá ó ní mọ́rọ̀ nàbí sallallahu alaihi wasallam bi qabrayn faqala ó lànàbí níjọ́ kan anábì kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè sàárè méjì òun ni sàárè yẹn òkú nọmba one wọ́n ṣe sọ́tọ̀ òkú nọmba two wọ́n ṣe òun náà anábì wa níṣẹ́ ráwọn òkú yìí o wọ́n ń jẹ wọ́n níyà òkú tó ń bẹ nínú sàárè yìí wọ́n ṣe kí ni wọ́n ń jìyà lọ́wọ́ wàmọ́ yù àdàbà nìfì kẹbíir ìtí wọ́n ń jẹ wọ́n níyà lé lórí nǹkan tí wọ́n rò pé ó tóbi ni ìtí wọn ọ̀ka kẹsẹ̀ ńlá ni ṣùgbọ́n tó jẹ́ pé lọ́dọ̀ ọlọ́run ẹ̀ṣẹ̀ ńlá ni. Iti a ti ṣàlàyé àdíìsì rí ẹni bá wá sí ìjókòó níjọ́ náà nígbà tá à ń sọ nípa kéèyàn ọmọ tọ̀ káàkiri ṣùgbọ́n àtún ṣàlàyé díẹ̀ náà lórí ẹ̀ torí ẹ tí ò sí bí jọ náà ó ní sọ ẹwà àwọn méjèèjì àmọ́ àhàdúhùmọ́ fàkánà yẹmúṣí bìnàmímọ̀ wàfíìrì wáyà tí ń bìlẹ̀ rí bá ìlọ́fà tó jẹ́ pé tẹ́ ẹ bá ra àwọn anabi sallam ó ní sẹ́ rí alákọ̀ọ́kọ́ nínú wọn òfófó ni máa ń sọ káàkiri riwaya mi ni ọmọ ń sọ̀rọ̀ ẹ̀yìn kí ló máa ń jẹ́ káwọn àáfàá ń gbà mí wọn a máa lo ẹ̀rí tó wá lórí ọ̀rọ̀ ẹ̀yìn fún kíni òfófó torí pọ́lọ́ òfófó ò ní sọ̀rọ̀ lójú ẹ̀yìn ibo ni ó ti máa sọ ẹ̀yìn nígbà tẹ́ ẹ̀ bá sí ibẹ̀ alákọ̀ọ́kọ́ nu wọn bàbá olófófó ni ẹ bá ti ń gbọ́ sọ ló àdúgbò òun ni. ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni màá ń sọ lẹ́yìn yóò máa sòfófó olófòófó ni wà á mẹ́lá àkàrù fàkánà láàyà státìrù mi ń bá òlì yìí sẹ́rẹ́ nìkejì tó bá fẹ́ tọ̀ ní bo ìhòòhò rẹ̀ bó ṣe yẹ kó bò nínú àwọn àti tọ́wá pọ̀ kéékù la bó ṣe máa níbòmí kèé fọra mọ́ tọ́ba tọ̀ kèé fomi sì mọ́ra dáadáa àti gbogbo tó tún jọ bẹ́ẹ̀ tọ́ládìsì yìí àwọn kan máa ń sì í lò nínú àwọn oníṣúfì àtàwọn tí wọ́n gbọ́ àdìsì yíye tọ́ládìsì yìí gò díẹ̀ jù báyìí lọ wọ́n lánàá bí ọwọ́ ajá ewé tútù ọwọ́ afi lórí sàárè yẹn ọwọ́ anító mo ràn pé bọ́yọ́ lọ́hùn ọba yóò bá ní kàfáfà yóò bá ní fúyẹ́ ìyà tí ó fi jẹ wọ́n yóò bá ní gbé fúyẹ́ àwọn kan wá tó kù bá ti ákú lónìí wọ́n wà ní ẹ̀ lọ́wọ́ ewéko tútù kẹ́ ẹ kó lé lórí àbí kẹ́ ẹ gbé nǹkan síbi sàárè ṣéwù àbí sàárè aláàjì àbí bàbá wa tó relé àbí ìyá wa tó lọ ọ̀dọ̀ ọlọ́run ẹ nídìí ẹ jẹ́mọ̀ tí mo lẹ́ ṣe ṣọlá ẹ̀sẹ̀ mọ́ ẹ wá ewé tútù sí ṣe òfin àbíkẹ́ nígbà tí a bá tó gbé nǹkan tó kù síbi sàárè sẹ́wù ìyàwó tó ní jẹ́ àwọn àáfàá lélẹ̀ ọ̀ lẹ́rì alákọ̀ọ́kọ́ anábì sallallahu alaihi wasallam mínìkà sọ ìsì yìí ètò ṣe yẹn ara tọ́lọ̀ fi sàlẹ̀ sáyé àràdìsì bábù bá kiri ọwá kọjá bí sàárè kan ọwá jáwé tútù bẹ́ẹ̀ kódà àràdìsì àfa wa umaru ṣé umaru ìjọ kan ọwá kọjá bí kan ọwá jáwé sórí sàárè àárí kí fẹ́ mọ sàdádálẹ̀ tí ò sínú ẹ̀sìn sí ẹni tó kú ẹ sí ẹ tọrọ àforíjì fún tó bá jẹ́ ni bá ṣe tó bá jẹ́ ni ibú ìyá dúró de tó bá sì já sí pé ẹni eré ẹni ibú ni àwọn àforíjì tẹ bá ń tọrọ fún ọlọ́run lè fi akíni dànù ó fi rẹ̀ dànù tí wọ́n padà wà nínú ọ̀kẹ́ abọ́ ń gbé nǹkan sídìí sáré òkú wọ́n léèyàn bú ni ọ́ eléròǹgbà bú ni ọ́ sèmọ̀lẹ́kà wa sọ fún wọn pé wọ́n ń jẹ òkú eléyìí níyà <laughs> ìwọ́ wa ń fẹ́wé tútù ibi sàárè ẹ̀ wọ́n lànà bí ibi sàárè òkú kan omi ọlọ́run lè fúyẹ́ ya wọn ṣò ìwọ náà fẹ́ kọ́ lọ́hún fúyẹ́ ya tiẹ̀ ta ló sọ fún wọn pé yà ń jẹ ìwọ òṣèrò kan pé yóò ní jẹ́ yọ́ wà lùjẹ́ náà tó fi ń ro kàyè ó fi ń ro kan bú sókù àwọn àáfàá lélérògbà bú ni ọ́ torí náà gbogbo òkùnkùn àwẹ́wẹ́ tútù rọ́ọ̀kì kò fẹsẹ̀ rinlẹ̀ ní ẹ̀sìn kí ló wá kàn wá níbi àdíìtì òun ni pé àwọn òkú méjì tí wọ́n ń jìyà ọ̀kan nínú wọn olófòfó ni òfófó ayérayé tí máa ń ṣe yẹn òun ló fa kó máa jìyà nínú sàárè ọlọ́run làwa ọlọ́run àṣẹ gbogbo tí ọba ti fa ìyà láyé ń bì nínú sàárè àbíjọ́ gbèǹde àlùkìyàmọ̀ ó yẹ ká ṣe kí ni ó yẹ ká sọ́ra fún. àáfàá níbi ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó tún sọ àdíìsì kan ó ní tẹ̀jídú mi ṣọ́rọ́rì nọ́ọ̀sì dálíwàjẹ́ àìní wúwà lẹ́dí yá tí a wùlá ìbíwájẹ́ wàá wùlá nínú àwọn tẹ́ẹ̀rí tí àwọn pọ̀ jù tó bá di lọ́rùn òun làwọn olójú èjì ọ̀tọ̀ ni tí ó wàá sọ fẹ́yìn ọ̀tọ̀ ni tí ó sọ fáwọn àwọn mọ̀nàfíkì mọ̀nàfíkúlì umma wàfi lafdin tẹ̀jídù ṣírọ́ ọ̀rọ̀ náà sì dálíwà jihad nínú àdìsí wọn pé àwọn èèyàn bújù òun làwọn olójú èjì tí ó gbójú kan wá síbi yóò gbójú kan lọ sọ́hùn ìwọ tó sọ̀rọ̀ òfófó rẹ yóò tó máa bọ́ fẹ́yìn àwọn ibùdó mẹ́ta gbogbo ilé ń kọ́ ọ̀dẹ̀ ti lọ sòfófó rẹ níbì kan ara àwọn tí yá àwọn pọ̀ jù òun nìyẹn kọlọ̀ǹkọlà wa wọ́n ní wọ́n gbà wá àfáà wa Mansur ọgbà wá látọ̀dọ̀ Mujahid nípa wámúrọ̀ àtú hamalátàlá àtọ́bí nígbà tó ń ṣàlàyé àyà súra tàbátì àdá suratul masad ó ní káná títẹ́múṣí bí nàmí mẹ́tì ó lára ń tọ́jẹ́ kíyàwó àbúláàbí tí ó ṣe sórí ibú lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ní tàbátì àdá àbí láàbẹ̀ wàtábà ọwọ́ àbílàbí méjèèjì ó ṣòfò ayérayé kèé wá ṣe pọ́ ṣòfò díẹ̀ wà tábà ó ṣòfò ní ti síṣòfò burúkú gidi mọ́ agídá áníwù máa lù ú wa máa kàsábà gbogbo dúkìá owó owó àbúlàbí kò rọ̀ lọ́rọ̀ kú ò nínú ìyá ọlọ́ gbogbo iṣẹ́ tó ṣe láyé bẹ̀rẹ̀ látòrí gbogbo ọmọ rẹ̀ àtàwọn iṣẹ́ míì tó ṣe tó fi kọ́lé tó fi ṣe gbogbo tó ṣe kò ní ìrọ̀lọ́rọ̀ ìyá ọlọ́run kò ní ní ọmọ jìyà kódà kọ̀lá lọ́wọ́ ọkú sayasla nẹ́rọ́gbà tàlábẹ̀ abúláàbí ọ̀wọ́ ní lọ́dọ̀ ọlọ́run ilé iléjò gírì àsóhun nìkan kí ọ̀wọ́ náà wá múrọ̀ àtòhò àmọ́ látàlẹ̀ àtọ́bí àtìyàwó ẹ̀ tán ló máa ń mú igi àwọn igi ìsẹ́pẹ́ yóò wá kó sójú ọ̀nà bí ànábì máa ń gbà lọ sí lọ àwọn igi ẹlẹ́gùn yóò kó sójú ọ̀nà àwọn nǹkan tí ó máa discourage ànábì níbi tọ́lọ́hún ànábì ọ̀rá páàkì ẹ̀ yóò sì bá tọ́lọ́hún lọ. àwọn kan nínú àwọn àáfàá wọ́n ní kì í sọ̀rọ̀ gígan lọ́lọ́wọ́ bá ń sọ ń bẹ̀ yẹn wọ́n ní túmọ̀ àmọ́ látàlá hátọ́bì wọ́n ní àṣekèé ṣe gi èyí táwa mọ̀ yẹn àṣẹ kánát tẹ́múṣí bínà mímọ́tì wọ́n lọ́mọ ń ṣòfófó káàkiri ni ìyàwó àbúlàbí òun ní wọ́n tó àdébí ti ṣe kí ni ọdún káàdì ti lọ kí ó tó ti ra sàbí kan ti gbà sílámù ọláwọ́ tó ṣe báyìí wọ́n ní wò tó ṣe báyìí mọ́ o àfáà wa mú àwọn nǹkan míì wá ó mú ọ̀rọ̀ kan wá lọ́rọ̀ tó já sí wípé ó gùn ṣùgbọ́n ká ara lọ síbi hadithi tí wọ́n mú wá lẹ́ẹ̀kan yẹn ìgbà tá a fà mú ìtàn tó gùn yẹn wá tá a bá ní ká mọ̀ ká a fẹ́ bọ́ síbi àníyáhà wà látìmọ̀ ó súnmọ́ kọjá sí pé yóò gba àsìkò wa torí pé ìtàn yẹn àáfàá fi ń sọ fún wa. nípa ibi tí òfófó tó dé òfófó lè débi káwọn èèyàn máa para wọn ẹni tí ó yẹ kó pààyàn yóò sì pààyàn ẹni tí ó yẹ kó sáàyàn ládàá lórí yóò sáàyàn ládàá lórí ẹni tí ó yẹ kó mú ọlọ́ta yóò sì mú ọlọ́ta torí nàìjíríà sọ ṣe ṣe wá rí òfófó yìí àwọn àáfàá lọ́nà tá a lè gbà kọ́ bu ẹ̀ wà ọ̀nà tó fòfó òfin ní máa ṣẹlẹ̀ mọ́ láwùjọ wa àwọn àáfàá sọ fún wa. alákọ̀ọ́kọ́ gbogbo ẹni tó bá fẹ́ ṣòfófó kó máa rántí ìyà ọlọ́run pé olófòfó ò ní wà lìjẹ́ náà olófòfó yóò jìyà sàárè olófòfó yóò tó ṣòfò lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́kejì ìwọ tí wọ́n bá ń ṣòfófó lójú rẹ dá olófòfó lákẹ́ yàrá síbí ó tó yé bá wọn ẹ̀yìn òsì ọdún kẹ́mọ̀ ṣòfófó olófòfó lọ náà ẹgbà bí sẹ́ lọ sẹ́ rí olófòfó tẹ́ ẹ bá ti gó bánà rẹ̀ lẹ́sọ̀ bí ẹ̀ẹ̀mejì kò ní lè sọ̀sọ́kúsọ fún yín mọ́ ṣùgbọ́n ẹ̀yẹ tẹ̀ ní ẹ̀hán ẹ̀hán ẹ̀ṣẹ́ o ṣé kọ́ sọ báyìí nípa mi ẹ̀yìn náà jẹ́ kọ́mọ lọ́rọ̀ sọ kẹ́nìkan wá bọ̀ ah ìṣàn tó bá wọn dábàjá sọ pa yín tó ní kinní kan tó ní jazakumullahu khaira ẹ kílé ah nígbà tó jù báyìí náà khaira àáfàá ní olófòfó ẹ mọ́ fún ní fèèsì ẹ mọ́ kọ́rọ̀ ẹ kọ́rọ̀ gidi ẹ mọ́ ṣan olófòfó ẹ gún bánà rẹ̀ léṣo gidi ẹ dá lákẹ́ ẹni ọmọ ẹgbẹ́nu rírun rẹ̀ lọ tàbí bẹ́ẹ̀ bàbá olófòófó ẹ ṣe sùúrù ẹ gbọ́dọ̀ lọ ẹjẹ́ ìtìlẹ̀ kò lè náà wọ́n fẹ́ pẹ́ ẹsẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ yóò wá sáré bá wa ń bì ah yóò dìbò lé tó bá wọn ẹjọ́ tó ọlọ́ọ̀dẹ dáyé láàmú ah ṣẹfẹ́ ẹlẹ́fẹ́ ṣòfófó ni ẹjẹ́ àpẹẹdẹ tẹ̀ ń ṣòfófó ẹ̀ olófòófó ò ní ṣe kí ni kò ní ṣòfófó mọ́ ṣùgbọ́n wa tá à ń tẹ́tí gbọ́ àwa là ń jẹ́ kán tó máa pòkọ̀ ọ̀bànújẹ́ fún wa àwọn àáfàá ní ká lọ ọmọ mọ́nàmọ́láka nàmà àlẹ́ka ìyẹn ni màá ṣẹlẹ̀ láàrin àwọn obìnrin níjọ́ tẹ́nìkan wá ń tojọ́ ilé ó lé fún ọ inú rẹ̀ ń dùn yóò tojọ́ ilé tiẹ̀ náà fẹ́ lòmíì ẹ ń bá ṣòfófó ẹnìkan fọ́ yóò ṣe kí ni yóò ṣòfófó tiẹ̀ náà fẹ́ lòmíì irú ẹ̀ ló sáwọn olóṣèlú Nàìjíríà nígbà Ọbásanjọ́ tọkọ lẹ́tà abú rẹ̀ ti máa kọ ọkọ sí Jonathan jẹ́ òní ṣe rántí àbẹ́ rántí <laughs> ó ti kọ ti Buhari náà báyìí sórí ayé tẹ́nìkan bá ń bọ̀ ọ́ sọ rẹ̀ kò sí pámánẹ́ǹtì ọ̀rẹ́ nílé ayé bí ò ṣe sí pámánẹ́ǹtì kí ni ọ̀tá àwọn kan para wọn nítorí Arẹ́gbẹ́ àtòyelọlá lọ́sùn wọ́n ń jà sí APC PDP abẹ́ ti gbàgbé ìtàn sẹ́ẹ̀mọ́ kí wọ́n Oyinlọ́lá ń lo governorship lọ́lọ́sùn ló fi jẹ́ pé Ọ̀ṣun state ó wà nínú àwọn ìlú tí wọ́n ní irregular election fún gubernatorial wọ́n yọ Oyinlọ́lá fún ta ni fún Arẹ́gbẹ́ ni mandate Arẹ́gbẹ́ Oyinlọ́lá ló sometimes ń bẹ̀ tó fi kó nǹkan jẹ tó fi jẹ́ gómìnà èké kán tó wá gbé fún ta ni àrẹ́gbẹ́ kọ̀pẹ́ rẹ̀ báyìí bàbá Oyinlọ́lá ó di camp straight from PDP to what to APC ìwọ àtàrẹ́gbẹ́ bá dọ̀rẹ́ padà àwọn kan táwọn àyàwèrè ìjẹun ṣe dé tí mo lọ ṣe lecture bóyá lọ́fà aságba Òṣogbo kọjá ó ṣe déédé àsìkò kìnní kan fáwà kìnní kan wọ́n wá ń fa wàhálà lóṣogbo tó bá serious hold up ìkan di káàpù láti PDP bọ́ sí APC ìkan láti ibìkan bọ́ sí ibìkan àwọn tó wá jẹ́ followers àwọn loyalist Arẹ́gbẹ́ rèé lápẹẹrẹ loyalist Oyinlọ́lá wọ́n ti wá bára wọn jà mẹ́wàá ti kú ní àwọn ilé ẹ kú fòfò if you die you die for nothing etí ọ̀gá àwọn union mọ́tò lọ́yọ̀ọ́sẹ̀ tí ń gbà kan abẹ́ẹ̀ ti gbàgbé ẹ̀tọ́ sọ ó bìlò ní Splash FM eléwé kí lẹ máa pè eléwé ẹran àbí eléwé ọmọ lẹ máa pè eléwé àgbo ìlú. ó ní what is your advice for political thugs ó ní my advice for them is that if you die you die for nothing <laughs> and he too he died for nothing. jama oh, so orí tẹnìkan bá ń bọ ọ sọ̀rẹ́ lónìí ó lè dọ̀tá rẹ lọ́la ọ̀tá rẹ òní ó lè jẹ́ pé ní ó ṣe ọ́ lóore lọ́la. tó ọba bá ń bá àyàn sọ̀tà máa fààyè ọ̀rẹ́ lẹ̀ tó o tó wá ń bá àyàn sọ̀rẹ́ máa fààyè kíni lẹ̀ ọ̀tá kódà a lè bẹ lọ́wọ́ ọ̀tá láàrin ọkọ àtìyàwó àtìyàwó míì ẹ máa fààyè ọ̀tá díẹ̀ o ilé máa fà á tó yẹ pé tẹ́lẹ̀ bí bá ṣe ń sì rí nǹkan díẹ̀ kò ní lè sùn ayé òkú tó bá wọn wàláì tó bá kú sánmọ ò ní torí ẹ̀ jábọ́ ilẹ̀ ò sì ní torí ẹ̀ rí ayé ọmọ tẹ̀síwájú tó bá para rẹ̀ nítorí obìnrin kan obìnrin yẹn lọ́kọ mí lẹ́yìn ikú ẹ̀ tí wọn náà bá sì para rẹ̀ nítorí ọkùnrin kan yóò tó fẹ́ yàwó mi bọ́yẹ tí ò tó tó ọ lọ́jọ́ orí ní ọ̀fẹ́ torí náà ayé èèyàn gbọ́dọ̀ mọ ti ń jáyé gangan ẹ bá ti wá ń ṣòfófó rẹ tó ń ṣòfófó ẹnìkan fún ọ inú rẹ wá ń dùn kó ń ṣe ọ lóore yóò sọ tiẹ̀ náà fẹ́lòmíì ìyẹn la ṣe gbọ́dọ̀ sọ pé táwa bá ti lè gbọ́ yé pé ọmọ aráyé tó bá gbọ́rọ̀ ẹnìkan wá fún ọ lónìí tẹ́ ẹ sọ di point of discussion tó bá dọ̀la tiẹ̀ ni wọ́n ò ṣe kí ni ni wọ́n discuss torí náà ká sọ́ra gbogbo ẹ̀yin jẹ̀mọ́ olófòófó kò sóore níbẹ̀ kí látùl iman ara pé iman kéré òun ni. mọ̀dẹ̀ kọ ọ̀rọ̀ kan tí bàbá sọ́lẹ̀ àlùfẹ́mìn wọ́n mọ̀ wá nínú ṣẹ́dùrì àdùsọ̀lẹ̀ yìí náà wọn ilé wákà kan àáfàá yẹn ń sọ pé àwọn èèyàn ń sọ lẹ́nu wọn làkọ́dé kéèyàn là sọ gbọ́rọ̀ gíba tó ń wánà mi ìmọ̀ tó ń wákìlì táwọn máa kò bùrọ̀ àlàánà sí ahamadi. bàbá ní wàkọ́dí kí làásù búrọ́ àwọn kan ń sọ lẹ́nu wọn wọ́n lẹ́sẹ̀ kékeré ni gíba tó ń wánà mi ìmọ̀ tó wọ́n lẹ́sẹ̀ kan tí ọ̀ lásùsí ni ká máa sọ̀rọ̀ ẹ̀yẹ àti ká máa sòfófó bàbá wa ní wákìlì táwọn mọ̀ kò bùrọ̀ aláàánásí ahamade bàbá níṣẹ́ rí àti ká sọ̀rọ̀ ẹ̀yìn àti ká sòfófó ẹ̀ṣẹ̀ ńlá ni gẹ́gẹ́ bí mọ́ọ̀mù ahmadu ọmọ ambali ṣe náà sọ̀ ní lórí lẹ́rù pẹ̀lú àwọn ẹ̀rí ńláńlá tá a ti sọ díẹ̀ bẹ́ẹ̀ yẹn nítorí ni yóò jẹ́ èèyàn jí àsáré tí ò jẹ́ èèyàn lùjẹ́ náà ṣẹ̀ṣẹ̀ kékeré léyò ẹ̀ṣẹ̀ ńlá ni torí ilẹ̀ ẹ̀jẹ̀ á sọ́ra àwọn àáfà alẹ́ tó bá rí pòun máa ń sòkókó lọ́pọ̀lọpọ̀ solution bẹ solution alákọ̀ọ́kọ́ òun ni kó kẹnu rẹ̀ jànú kú fà lé káàbá kọ́kọ́ kẹnu rẹ̀ jànú pé mi ò ní sọ tí ọba kàn mí mọ́ ẹlẹ́kejì nínú nǹkan tó lè fa kí òfófó kọ́ mọ̀ máa rọrùn fún èèyàn òun ni victory lè mọ́ ó ti máa rántí rẹ̀ pé tí n bá tiẹ̀ ń ṣòfò fún ẹnìkan lọ tí kú bá dé ṣé màá là wájú ọ lọ àlùmọ̀sọ́ábà máa báwọn èèyàn rere ṣe rẹ́ lòmíì ilé máa ń kó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ó ti ń bá àwọn obìnrin àdúgbò rìn àwọn obìnrin àdúgbò sì níṣẹ́ ní táwọn fi ń ṣiṣẹ́ náà ní kéle ká máa sọ̀rọ̀ ọlọ́rọ̀ kì abẹ́ẹ̀ wọn ni wàhálà ẹ lọ wà àwọn obìnrin tán bá máa ń bí sí tán bá níṣẹ́ òfófó tí wọ́n máa ń ṣe kí ni ọmọ ń kéré àbí kán mọ̀ tiẹ̀ ráyè òfófó ìjọ òwò lẹ́yìn máa ń rí àwọn obìnrin tán jẹ́ dókítọ̀ tán jẹ́ nọ́ọ̀sì kán máa sábà sòfófó kí ẹni tó gbẹ̀bí fóbìnrin márùn-ún tóun gangan tán ti lò ráàkì ìjọ òwò lẹ́rọ àwọn tíṣà tíṣà kọ́ máa sòwò fókì ó ti bá sọ́ọ̀kì mú látàárọ̀ ó ti pariwo pariwo gbogbo ọ̀nà fóṣe kíni mo mọ ẹyọ kan kí n tó kú ní sùkú màá tó ní ká bá ra kan sí ní ìṣe yóò tó jẹ́ mẹ́ta àbí mẹ́rin mo ti mu pure water mẹ́fà láàárọ̀ yìí nìkan torí pé sẹ́ẹ̀ tíjì tọ́ ọ̀bá máa mú wọ́n ti ní àmọ́ mu mi water therapy nu tọ́ ọ̀bá ti máa mu mi ọ̀fẹ́ kó bára rẹ ẹ bá ti ń sọ̀rọ̀ ti ń sọ̀rọ̀ ti ń sọ̀rọ̀ máa mu mi lọ́pọ̀lọpọ̀ tó ti yé tọ́ ọ bá ti mumi lọ́pọ̀lọpọ̀ kódà tọ́ ọ bá jẹ́jú bisikíìtì five naira ten naira lọ tọ́ ọ bá sì rómi mu alihamudulilayi débi ká àti ẹ̀ ti jẹun àtúnwá mumi sí láti mumi díẹ̀ tó sọ̀rọ̀ díẹ̀ tó sọ̀rọ̀ díẹ̀ tó mumi díẹ̀ àfà torí pé bó o ṣe ń sọ̀rọ̀ yẹn èrè ìyẹn làágùn kí ló làágùn bóde sẹ́jẹ̀ ní ṣègbómi náà ni. jama téèyàn ọba ti wá sọ ṣe tí ọlọ́gbọ́ àwọn nǹkan kan yé ní abala ànàmímọ̀ èyí tà ń sọ yìí a rí pé yọmọ sọ láṣẹ ní pé nínú tó lè fa kámọ̀ rọrùn kámọ̀ máa ṣòwò fún káàkiri máa wà láàrin àwọn ẹni rẹ bákan náà máa bí sí pẹ̀lú àwọn nǹkan tó jẹ mọ́tò ọlọ́run ìgbà téèyàn ọba níṣẹ́ iná ni ọmọ rántí kọ́ yẹ kó wọ́n rojọ́ gbẹ́kùrá ni ọmọ tìráwà olórí iṣẹ́ nìyẹn tá a bá ti ń ṣe gbogbo eléyìí òfófó ọmọ ṣe kí ni tí wọ́n máa dínkù láwùjọ wa abẹ́lẹ̀ ọmọ sí àlọ́ òfófó àníyáhátù wà látìmù àfáàní nínú àwọn nǹkan táwọn ẹni ọlọ́run àwọn mọ̀ọ́mẹ́ni tí wọ́n tó máa ń sá fún òun náà ni ká máa sọ̀sọkúsọ nígbà tó kù bá kú ká máa wá agbára wa lójú ká mọ̀ gbára wa lẹ́nu àbí tí bànújẹ́ kan bá ṣẹlẹ̀ ká mọ̀ wá ní à ọlọ́run ṣe léyìí dáa à irú wa kọ́ yẹ kọ́lọ́run ṣe léyìí fún à bí mo ṣe ń ṣe lọ́run tó à ọlọ́run ò ṣe dà à ò ṣe dà ò ṣe dà ò ṣe dà ò ṣe dà ẹ wà láwọn ìyá mi àtàwọn ìyá alábòsí kan tán ti wà ní òòlù àwọn ìyá burúkú àwọn ìyá eléṣù wọ́n bọ̀ láti ilé wọn tí wọ́n sọ̀rọ̀ ọbọ̀ tí wọ́n rẹ́rìn o ọwọ́ àkùdíẹ̀ tí wọ́n débi dé yẹn ti kú wọ́n ní tani ọkọ̀ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ mo ti fojú ara mi nírú ẹ̀rí báyìí ẹyin tí mo rí títì sí ìgbà tí mo lọ ẹ̀mọ̀ pé mi gan fámílì àwọn èèyàn tí èèyàn kú fún ni ẹyin ìyá tá a pàdé tẹ́ ń sọ̀rọ̀ bọ̀ pé ilé ìwé náà ló sálẹ̀ ìjà dàkẹ́ ẹ mọ̀jà àrùjọ mọ̀ ìyá tá a rí títì sí ó ti ń tara dálẹ̀ irú kí lélẹ̀ irú kí lélẹ̀ ikú òṣèdà òṣèdà ọlọ́run òṣèlè ìdá níyà tí ń sọ̀rọ̀ ọgbọ́ báwọn fámílì òkú náà ṣe gbẹ́kọ́ nìyí èyí ṣe èèyàn rè èèyàn bu yọ bálágàdà rẹ sọ̀wọ́ mìnìájúlì mọ́mìn fi tẹ́ríkìlì muharramat òun náà là ń yanjú lọ ìlànà àwọn ẹni ọlọ́run níbi pé ntọ́ bá jẹ́ èèwọ̀ wọ́n máa ń ṣe kíni wọ́n máa ń gbé jùlẹ̀ òfófó la sọ tán yìí èyí tó tó wá kàn ní àníyáhà kádànwó ọ̀sẹ̀lẹ̀ ká máa wá sọ̀sọ́kúsọ ká máa fasọya ká máa gbàrẹ̀ ẹni lójú ká máa ṣeré ẹni léṣe ká máa wá sọ̀rọ̀ kọ̀bákògbé sọ́lọ́hún àbí ká máa sọ̀rọ̀ kúfúrú jáde lẹ́nu àáfàá láwọn ẹni ọlọ́hun wọ́n máa ń sọ́ra fẹ́lẹ̀ yìí jama ẹ jẹ́ ká gbọ́ yé islam ọ̀tako kádẹ́wọ́ ọ̀sẹ̀lẹ̀ sí ọkọ̀ sọkún jọ ọmọ ṣe mistake o ah jama ẹ̀gbọ́n tí mo ń sọ yé wàláì kò sí nínú àràmù kádẹ́wọ́ ọ̀sẹ̀lẹ̀ sí ọkọ̀ mi ó jáde lójú rẹ̀ ní tirẹ̀ ní tinú rẹ̀ ń bàjẹ́ ṣùgbọ́n mọ́ sọ tí ọ̀dà mọ́mọ́ róòlù ara rẹ̀ lẹ̀ kán ní ah, àfà ah, orí ẹ̀jẹ̀ para mi o ah, aláàánú òun ti kú aláàánú òun ti kú aláàánú òun ti kú aláàánú òun ti kú aláàánú tèmi olùkọ́ náà láláàánú ọ̀dẹ tẹ́ẹ̀dá kan bá kú ẹ̀dá mi tó ṣe kí ni o tó tó kú. ẹ wà ara àwọn èèyàn wa lónìí bàdánwò díẹ̀ bá ti wá ṣẹlẹ̀ wọ́n máa wá sọ ọ̀rọ̀ kẹ́límọ́tùlì kúfúrì wọ́n máa wá yí káàkiri wọ́n máa wá gbára wọn wọ́n máa wá fasọya àwọn míì ò tó wá wọṣọ pupa ṣùgbọ́n káládánwò ṣẹlẹ̀ ni téèyàn bá rárá sọkún tómi fi ń bóde lójú ẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ sátìmọ́ sọ gbólóògùn jáde lẹ́nu. ìtò jẹ́ àmì eléyìí òun ni tó sẹlẹ̀ sánàbí wa Muhammad sallallahu alaihi wasallam ìgbà tó máa nábì ti ń jẹ́ Ibrahima tó kú asámọ̀ Ibrahima òun nìkan lọ́mọkùnrin tó jẹ́ pé ìyàwó ànábì mi ara àwọn umuliwalad ara àwọn ẹrú ànábì ìyá wa máa ń rí yàtù àlèkìbùtì yà òun ló bí Ibrahima gbogbo ọmọ mẹ́fà yòókù táwọn ànábì fi jẹ́ méje ìyá wa Khadija ló bí wọn Ibrahim yìí wá kú jẹ̀mọ́ ànábì wá bú sẹ́kún Abrahamu náà máa ń fi wá rí i pé ànábì ọlọ à ee wà látàyà rọ̀ṣúlà láàyè the honourable prophet ẹ̀yin náà máa ń dọ́gbọ́n sọkún omi máa ń jáde lójú yìí. A arábì níbẹ̀ ni iná láàyè náà a. A! à ọmọ áwùfì wàláyì ojú ń omi ń bóde lójú pòròpòrò àfà ìsìláàmù ọ̀tà ká sunkún kódà tàdánwò bá ṣẹlẹ̀ sẹ́lómi tí ọba sunkún yọ sàárẹ̀ tó fi mọ̀ sórí omi tí máa bóde níbi ẹkún ìbànújẹ́ àwọn lómi yẹn tí omi wọn bá jáde lára rẹ̀ ó lè fàárẹ̀ sí lára ọlọ́run dá wa yàtọ̀ nínú àwọn ẹ̀dá ọlọ́run bó ṣe wù kínú wọn bàjẹ́ tó wọn ní sọkún ọkàn wọn lásán ní ọgbọ̀gbẹ́ ó dẹ̀ bẹ nínú ẹ̀dá ọlọ́run tí goro ẹ lọ wá bá sí àgìdì tó tóbi gbomi ojú ẹ mọ̀ wá dà anábì wa ní pé ìrẹ́ ọmọ áófì ó ní wà anábì náà ń sọkún mò ń sọkún iná láàyè náà tẹ́dímà wà láàyè ojú ń dá méje ojú yìí ó ń sọkún bákan náà wà kọ́lbà yahzon sọ wá rí ọkàn wa yìí òun náà ń banújẹ́ ṣùgbọ́n o wàlá nàkó ló ìlà máa yorì rọ́bà náà ṣùgbọ́n wọn ò ní sọ nǹkan kan lẹ́nu àyàfi ń tọ́ bá yọ ọlọ́run ọba wa nínú àwa ò ní sọ nǹkan kan lẹ́nu àyàfi kí ni ètò bá yọ ọlọ́run ọba wa nínú wà iná bífìrọ́ kíkà yá ìbẹ̀rọ̀ imo lamazunun ó ní sọ orí ìrẹ Ibrahimu ah bó o ṣe kú tọ́ ọlọ́ọ̀dọ́ ọlọ́run tó fi wálẹ̀ inú wa bàjẹ́ ṣùgbọ́n a ní sọ gbólóhùn rádaràda a ní bú ọlọ́run a ní sọ pé ntọ́lọ́run ọba ṣe ọ̀dà wàyí náà bí fèrọ kíkà yá ìbẹ̀rọ ìmọ̀ lamahzunu. anábì nínú wa ń bàjẹ́ anábì bú sẹ́kún àfáà ní ká sunkún ìyẹn kọ́ ni ń tà ń sọ. So ṣùgbọ́n àníyáhà ó ti kó ká mọ̀ sọ̀rọ̀ ọbú ká mọ̀ gbára dálẹ̀ ká mọ̀ fasọya ká mọ̀ gbára ẹni létí ká mọ̀ forí sọ̀gìrì ká mọ̀ róòlù nílẹ̀ gbogbo eléyìí bí ìgbà tá à ń fẹjọ́ ọlọ́run ọba sùn àáfàá ní òda wàkọ́lá nàbí yùsọ̀lọ́lọ́ àlùwàsálàm anábì wá ń sọ nínú àdìf ó ní umabi nọ́ọ̀sì kúfúrú ó láwọn nǹkan méjì kan bẹ tó jẹ́ pé tẹ́ ẹ bá ti rí tó ń ṣẹlẹ̀ sáwọn èèyàn ìwà ìmoore ni ìwà àkọ́tọ̀ ọlọ́run ni àtọ́ ànòfin nasab ẹni tí bá máa bú fámìlì òun fámìlì yóò bá pọ̀ rí rẹ láì sì báwọn fámìlì yìí náà máa ṣe báyìí sì báwọn ọ̀ràn ìyálàyà rẹ náà máa ṣe báyìí ẹni tó bá ti ń bú fámìlì òun fámìlì ìwà jàìlíyà ní ń bẹ lára ẹ̀ ìwà kẹfẹ́rì ìwà akọ́tọ́lọ́hún òun ní ń bẹ lára ẹ̀ wà níyà hátù alálímọ́ yìí tì ara ẹ̀ ní kéèyàn ọmọ wa gbára dálẹ̀ kọ́ máa ń sunkún hàn lẹ́ni tí ọmọ sọ̀sọ́kùsọ nígbà téèyàn bá kú ìmọ̀ mùsùlùmí ló gbà wá nínú àdíìsì míì anábì ní ẹ̀rí àná ìhà gbogbo ẹni tẹ́ ẹ bá <clears throat> ti rí tọ́jẹ́ pé tàdánwò bá ṣẹlẹ̀ kí ni máa ṣe yóò máa wá sọ̀rọ̀ dáradá lẹ́nu sọ́lọ̀ ìdá alámútẹ̀tù tírú ẹni bí ọ̀bẹ èlé lọ ronúpìwàdà ẹmọ tí wọ́n wà á lọ ṣe fún tó bá ti di ọ̀dọ̀ ọlọ́run wọ́n wà á lọ wá aṣọ aṣọ ogun aṣọ burúkú aṣọ rádaràda òun ni wọ́n á wá gbé kọ́ lọ́rùn tó bá dijọ́ gbèjà kìámọ̀ jẹ́mọ́ sá àgbàláyé lọ ẹ rí pẹ́rù ẹni yìí látara pé tádánwò bá ṣẹlẹ̀ sí ìsọkúsọ ní máa ń sọ nípa ọlọ́run aṣọ rádaràda aṣọ yẹpẹrẹ òun ni wọ́n á gbé wọ̀ lọ́rùn ọlọ́run anábìwa muhammad sallallahu alaihi wasallam ó ní láìsà mi ná máa ń dọ̀rọ̀ balẹ̀ kòdúdà wàṣàkọ̀lì jùyúbà wàdáà bìdáwáljà ìlíyà anábì ní kèése mùsùlùmí òdodo òun lẹni tó bá já sí pé tàdánwò bá ṣẹlẹ̀ sí yọ́ ọmọ gbá rẹ̀ lójú yọ́ ọmọ ẹna rẹ̀ lójú yéè orí òwò irú kílélẹ́yìí o àdánwò èyí tí a pọ̀jù fóun nìkan o wàṣà kọ́líjú yóò yọba máa ìyá sọmọ rẹ̀ la àìlẹ́yà ṣe sùúrù àáfà ìṣe ọba ìyá sọ àáfà ìwà jàìlíyà ni àti ẹni tí bá wá ń pe ìpè jàìlíyà lẹ́nu tó ń sọ̀rọ̀ ọbu ara nǹkan mẹ́ta yẹn ara àṣẹṣe àwọn aláìmọ̀kan ni. nínú àdífì mi anábì sallallahu alaihi wasallam ó ní sẹ́rí innal mayyita yu'adhabu fi qabrihi bima niha alayhi ó ní sẹ́rí òkú tó bá ti kú táwọn fámìlì rẹ̀ bá wá ń sọ̀sọ̀kúsọ sọ́lọ́hún tí wọ́n ń ṣe nìyáhà anábì nírú òkú yẹn wọ́n mọ̀ jẹ́ yànà sàárè ọ̀rọ̀ méjì ló lórí ẹ̀ tó kókó ẹgbọ́n tá a fà ń sọ yé o òkú tó kú sẹ́ àwọn fámìlì ẹ̀ wá ń ṣe yéè orí àwọn dàrú o irú àwọn ti burú o yóò sì mọ̀ jìyà nù sàárè lórí o àwọn àfáà ní kí ló fà wọ́n nítorí pé bóyá rú ẹni kò ṣe dáwà kò kọ́ àwọn ìyàwó ọmọ fámìlì lẹ́kọ̀ọ́ pé téèyàn bá kú èèyàn máa ṣe kí ni wọn kì í sọ̀sọ̀kú sọ. So àáfàá ní tàbí ká sọ pé ìtumọ̀ míì bí wọ́n ṣe ń pariwo tí wọ́n ń sọ̀sọ̀kúsọ lẹ́nu tá a bá ní wọ́n fìyà rẹ̀ jẹ òkú wọ́n ní àṣẹ ńtọ́fà náà ní wípé irú òkú yẹn gangan àwọn èèyàn rẹ̀ wọ́n ò ètò bí ẹ̀ka máa ní iná lè láàyè wà iná ilé ìrọ̀jẹ̀ gbọ́dọ̀ burúkú náà sọ òkú ní ọ̀wà rígírẹ́tì ẹ̀ táwọn náà bá wá kú tátó ṣerú nǹkan yẹn fún wọn ìyàwó wa kọ̀ wájú ọlọ́run làwa o. àáfàá ní pé anabi asalam ó ń sọ níjọ́ kan ó ní sẹ́ẹ̀ rí ìníbàrí omina làhálíkọ̀ wàsọ́ọ́líkọ̀ wàṣáàkọ̀ ó ní sẹ́ẹ̀ rí gbogbo àwọn obìnrin tó bá já sí wípé tádànwò bá ṣẹlẹ̀ bí wọ́n ṣe ń fa sọ́ọ̀yà ni wọ́n mọ̀ fìyà jẹra wọn ni wọ́n mọ̀ gbára dálẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n lọ fárun orí bẹ́ẹ̀ báwọn ọ̀nà kan bẹ́ẹ̀ lẹ́yìn Yorùbá fádà Yorùbá ṣẹlẹ̀ wọ́n wà fárí kodoro tẹ́tùmọ̀ pé irú ẹ̀ táwọn mìíràn kan wọ́n sọ pupa àwọn mìíràn wà fárí tí ò sí ẹ̀mọ̀ tó fárí fọ́mọ obìnrin náà torí bàbá abọ́ rẹ̀ tó kú ni bàbá abọ́ rẹ̀ ti ń jìyà tiẹ̀ ní sàárè ẹ̀mọ̀ wùlẹ̀ ṣe kí ni ẹ̀mọ̀ lọ ṣe ń tọ́nà ọ̀fẹ́ nítorí tiẹ̀ fa àáfàá ní pẹ̀lú tá a wá sọ yìí àwa téèyàn wa tó bá ti kú ṣẹ̀rí àkórira ká máa bílèmù ọlọ́run ṣẹ̀rí àkórira ká máa sọ̀rọ̀ aláìní mọ́nì ṣẹ̀rí àkórira ká máa wá ya sọmọ́ra wa lá ká máa gbára wa létí gbogbo ẹni tó bá ń ṣe lé ìwọ̀n á tó bá déwájú ọlọ́run ọba àlékè ọlá wọ́n á dẹ̀ tó kó bá òkú wọn níwájú ọlọ́run kọ́lọ́run kó là o. eléyìí òun ni ìparí ọ̀rọ̀ tá a fà mọ́ wá ní báàbù yẹn wọ́n wá bọ́ síbi àtọ́nù filansab a parí síbẹ̀ yẹn níwọ̀n bá ṣẹ́jú méjì sí mẹ́ta sí márùn-ún inṣàlá àtọ́nù filansab òun ni kéèyàn ọmọ bú fámílì òun fámílì kéèyàn ọmọ bú ìran oníran àwa tá a tó jẹ́ obìnrin ara tó yẹ ká fi tírẹ́nì àwọn ọmọ wa ká máa bú bàbá oní bàbá tí ló ti wà ní àdìsí pé anábì ní pé ẹ̀ṣẹ̀ tó tóbi jù òun náà ni kéèyàn ayẹlẹ ana rọjùl wálì dẹ́yì kọ́mọ ó ṣépè fún bàbá rẹ̀ ní dádì mi kò ní dáa fún yín mọ́bì mi ẹ̀ ṣòfò dànù ni jẹ́mọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ kọ́ mo sọ bẹ́ẹ̀ ọlọ́mọdé àbímọ́lá gidi sẹ́yìn pé yẹn nira fọ́mọ kó bàbá rẹ̀ ṣùgbọ́n o lè bú àbó bàbá àwọn tàbí abẹ́rẹ́ pé ah, ànábì sọ̀rọ̀ ànábì níbẹ̀ ni yẹ̀sù bu àbá àrọ́julè fàyẹ̀sù bà bá wù fàyẹ̀sù bà wù mọ́ ẹ rí i pé yọ̀ wà bú àbẹ́ ẹnìkan pé kò ní dáa fún bàbá rẹ orí bàbá rẹ ti fọ́ lọ́rùn rẹ láyé orí àná pé kò ní dáa fún bàbá bàbá bàbá bàbá rẹ náà kò ní dáa fún yàrá yá yá rẹ ìwọ ni wọn kọ ẹsẹ ẹlẹfọ torí wọn lọkọ sọ bàbá bàbá di èyí máa bú òbí olóbì èyí máa bú ẹ̀gbọ́n ẹlẹ́gbọ́n èyí máa bú àbúrò alábúrò ṣùgbọ́n eléyìí tó tó wá burú jù ní wa bú odidi fámìlì wọn ẹ̀yin fámìlì burúkú yìí ẹ̀yin fámìlì tó jẹ́ pé orí yín máa rí kókó fámìlì yá sí pé kí ni o imú yín máa ń gòbí imú èlùbọ́ ẹ̀yin fámìlì yá sí pé kí ni o ẹ máa ń ga goro mọ́ bùrọ̀ oníran àdìsí tá a mú wá làáfàá tó mú wá tànàbí ní nǹkan nínú tó lè sọ ọ̀yàn olùkọ́tọ́ lọ́hùn ni àtọ́ànù fi nasab wà níyàáhà kọjá pé èèyàn ọmọ sọsọkúsọ nípa ìran oníran bákan náà kéèyàn ọmọ wa sun ẹkún yà lórí òkú tó ti kú nǹkan méjèèjì yìí kò dáa ibi tí a ti dúró lónìí òun nìyẹn abẹ́ lọ́hùn nínú ọlá ńlá rẹ̀ ọlọ́run jájá mùsùlùmí òdodo. ṣíwá lọ́mọ àlìjánà mọ́ ṣíwá lọ́mọ náà gbogbo àwọn muharramat àwọn nǹkan tá a ló jẹ́ wọ̀nyí tá à ń ṣàlàyé fúnra wa ọlọ́run jẹ́ a lè fi ilẹ̀ ọlọ́run wá já sórí rẹ̀ ayé àtijọ́ gbèdé alkiyama subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun. وسلام على المرسلين والحمد لله رب العالمين